لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل ابن ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو كيف الله وبا عليكم كي الله أولي أجان جاتنا الله كما با نبوة محمد صلى الله عليه وسلم سواجو kátọ́mọ tẹ̀síwájú lórí bí tí a bá tẹ̀síwò dé fún àǹfààní àwa tí bóyá lẹ́ni tí a fẹ́ kó máa gbọ́ tẹ̀síwò tọ́nà rẹ̀ sì jì tí sì ń jẹ wá tó sì wà lọ́kàn àfínà kò bá sì máa gbọ́rọ̀ àwọn àti báyìí o yóò máa fún un sùrọ̀ níbẹ̀ àwọn dáwà Nàìjíríà tí wọ́n máa ń play rẹ̀ live so ẹni tí ó bá wà ní orí ah, group partner whatsapp so ẹni yẹn máa rí nǹkan tó máa send sí ó máa send ẹ̀ sílùú ẹni bẹ́ẹ̀ so ó náà lè máa láǹfààní àti máa gbọ́ bí a ṣe ń ṣe yìí kọ́lọ́mà kí wọ́n bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ní ládàá iṣẹ́ tí a bá ń ṣe tó jẹ́ sí olóore la ilaha níbi tí a ti dó lánàá òun náà ni àyà tí a ń kà lọ́wọ́ nusratu Ali Imran àyà tí ọlọ́run bá ti ń ṣe àlàyé nípa àwọn tí wọ́n lọ tí wọ́n lọ ta àlìkíyàmà wọn àwọn tí wọ́n ta ẹ̀sìn wọn nítorí owó sámán lọ́lọ́run bá ń pè ní táwọn pè ní sámán ń lówó àmọ́ kò túmọ̀ kówó nígbà míì gẹ́gẹ́ bá ṣàlàyé fún aláàánú fúnra wa tá a bá ń sọ pé yẹn fi ẹ̀sìn lẹ̀ kò túmọ̀ pé ẹni tó fi ìsìláàmù lẹ̀ tí ò ṣe nìkan là ń bá wí ń bẹnu mùsùlùmí náà nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ní ẹ̀sìn ẹlòmíì ò ṣe torí ayé ni òjò ṣe òun á rò tó bá ṣe nǹkan yẹn ó lè jẹ́ àǹfààní ṣe ń rí lọ́dọ̀ àwọn èèyàn kò ní àǹfààní yẹn mọ́ irú nǹkan yẹn ló fi fi irú nǹkan bá ń lẹ̀ pé ẹ ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ò sí á ka kúkú náà ka ó ti ta àlìkíyàmá rẹ̀ pẹ̀lú ordinary nǹkan yẹn tábà fọkàn sẹ́nìkan tábà fọkàn pé tábà fọkàn sí ṣe nǹkan fún wa tí ò bá sínú kàdọ́rọ̀ ọlọ́run ọba kò lè ṣe láéláé kò lè ṣe kò sírú pẹ́pẹ́ fútọ́ lè ṣe fún láéláé kò ní ṣe fún ọ nǹkan tó bá ti wà nù àkọọ́lẹ̀ kọ́ ní òní ó fún ọ bọ́lá ń bá ti sọ pé ọ̀nà rẹ̀ ni ó gbà wá ọ ṣe fún ọ ṣe fún yóò ṣe fún ọ torí pé ọlọ́wọ́n bó kọ́ máa ń dẹ̀ ọlọ́wọ́n bó kọ́ tẹ̀ láti ṣe ni kò yẹ wa bí jọ̀mọ́ sólè yìí ló fi jẹ́ pé àwọn kankan ń bẹ ara fẹ́ sẹ́sìn tá a fẹ́ ṣe súnà nebà Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan ò sí ní bára rẹ̀ ní ìjókòó báyìí àti kó yẹ pé kó lẹ́mìí kó ń fẹ́ sẹ́sìn Muhammad nǹkan tá ń pè ní àtọ́mẹ̀rú ká yọ kó láàrin àwọn àtìyàn kéèyàn máa rò pé kéèyàn ní tọ́mẹ̀ kí náà ń pè báwọn ẹ́ kéèyàn máa rò pé ìmọ̀ wẹ́ sọ́nù yorùbá yàrá àhà wọ́n sì yàrá báyìí tàmọ́ yorùbá gangan nu kó máa tàmọ́ àmọ́ ìlọrin nìkan lè ní ìhun bẹ́ẹ̀ yé nígbà tí kéèyàn máa tàmọ́ nǹkan lọ́rọ̀ àwọn èèyàn pé nǹkan kó yóò ti rẹ̀ bọ́ sí ọ̀dọ̀ mi nǹkan kan nù kan ayé ẹ̀ mọ̀ tàmá sóhùn ń fà á tí n ti rí tẹ̀lé sanẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam tí o fi mi rí sí. ọlọ́run á promise àwọn bẹ́ẹ̀ ó bá wọn sàdéhùn àtẹ̀lé pé promise kìí sàdéhùn wàáyé dùn ìyàtọ̀ ń bẹ láàrin alùwàádùn wàlmọ́dá wàlùwàáyé. torí pé alùwàád tọ́lọ́n bá sí àdéhùn ìmọ̀ mú àdéhùn sẹ́ àdéhùn tó bá fi lè báyàn ṣe yóò ṣe fún yàn àfi tó bá ṣe nǹkan kan tọ́lọ́wọ̀n fi ní ṣe tí ó ba àdéhùn jẹ́ amaluwa ẹ̀yìn ìlérí fún yàn ti máa ń yàtọ̀ ara ẹwà ti ń bẹ lára ìsìlámù kéèyàn gbàgbọ́ ìsìlámù nu ara ẹwà ara ẹwà ti ń bẹ nínú àkídá alùsùnà kò síbi tẹ́tí lè rí rẹ̀ nínú àkídá alùsùnà tó wà lè jàmáà lọ́wọ́ pé alùwàáyì alwaad àdéhùn tọ́lọ́ bá ṣe fún yàn kò lè yapa rẹ̀ àbí tọ́ bá ṣe nǹkan tó fi yapa rẹ̀ nìkan lókù amalwaid àmọ́ lè tó bá ṣe fún ọ pé tọ́ bá ṣe báyìí máa fi àjẹ ọ ó lè change ẹ̀ ó lè má fi àjẹ ọ àkídà alùsùnà ni àmì ìta sọ́yà yìí wàáyid ni ó lérí ni ó wá lérí eré sí ìyà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ fún gbogbo ẹni tó bá ta ẹ̀sìn rẹ̀ tó bá ta ẹ̀sìn rẹ̀ alákọ̀ọ́kọ́. ó ní la yukallimuhumullahu ọlọ́run ọba ò ní bá ẹni náà kò ní bá sọ̀rọ̀ wala yanzuru ilayhi irú àwọn bẹ́ẹ̀ ọlọ́run ò ní síjú àánú wọn wala yuzakkihim kọ́dọ̀ ọlọ́run ọba ò ní fọ̀ wọ́n mọ́ níbi ẹ̀ṣẹ̀ mo dẹ̀ sọ fún tẹ́síyà níbi báyìí ìfọ̀yọ́mọ́ bí tó bá di gbéyàlì kìámà ọlọ́run ó pe àwọn méjì alẹ́ láàrin àwọn èèyàn lágbájá ọmọ lágbájá súnmọ́ hàn yìí. anábì ni yóò súnmọ́ lọ pẹ́tẹ́ kí kí ọlọ́run ọbọ̀ máa bá a sọ̀rọ̀ kò sí ẹ̀dá kan tí ó gbọ́n ti sọ àfẹnìyẹn. àmọ́ tọ́lọ́ mọ sọ fún ni pé àwọn àìdá rẹ̀ ọlọ́run máa kà fún un. bàtà wà láyé ọtí báyìí bàtà láyé ọtí báyìí bàtà láyé ọtí báyìí òun rò pọ́n náà tọ́lọ́wọ́n fi dájọ́ nu ọlọ́wọ́n ní àmọ́ ìgbà tó ń ṣe láyé mo ṣàmójúkú rẹ̀ fún ọyìn jẹ́ káwọn èèyàn mọ̀ pọ́n ṣe gan ẹni rẹ̀ náà ń pè ọ́ lóde náà mo tó fọmọ jẹ́ náà lọ. ọlọ́run ní irú àwọn tó bá ní irú àgbákò báyìí wàlá kéhìn ọlọ́run náà ali lẹ́yìn gbogbo àgbákò tó tún wá sí fún wọn yìí azabun alim ìyà ẹlẹ́ta èrò ọlọ́run fi jẹ wọn. àwa ni peter wa sọ̀rọ̀ ti sílámù ni pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun náà wá sọ àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kan bẹ yàtọ̀ sípẹ́ tó fi ẹ̀sìn lẹ̀ tí ò ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tánàbí náà wá promise pé ẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ òun ni irú ìyà mẹ́rẹ̀ẹ̀rin yóò jẹun náà ọlọ́run kò sànù wa o tẹ́rí àti láti jẹ́ náà wọ̀ ó simple àmọ́ iṣẹ́ tí ń bẹ mẹ́ kò nira o ìtọ́nù lójú nira fún wa ṣe rí àwọn iṣẹ́ tí mo máa yẹn wọ náà àwọn ẹṣẹ́ ràn ràn kan báyìí nípa ọlọ́run kò sànù wa o ẹ jẹ́ àwọn kàdísì Muhammad fún wa náà anábà Muhammad sallallahu alayhi wa sallam. ó wà nù hadith wọn ni salasatun anabi láwọn mẹ́ta kan o la yukallimuhumullah Ọlọ́run ní sọ̀rọ̀ sí wọn kó bá ń wáyà Kùránì ọrùn kó ṣe déédéé pẹ̀lú àdìsí láǹkà yìí àdìsí Muslim ó wà Ahmed ó tún wà nù àwọn súnánù míì la yukallimuhumullah anabi láwọn wàlá yanzuru ilayhim yawmal qiyamah mo sì wà nù tí wọn kọ ọlọ́run ò ní síjú àánú wọn lálẹ́ kìyàmà wàlẹ́ yuzakihim ọlọ́run ò sì ní fọ̀ wọ́n máa ń bí ẹ̀ṣẹ̀ wọn walahum adabun alim bó sì wọ́n bí hadith náà nìyẹn ó wà ní muslim àtàwọn súnánù tí yókù náà ó wà ń bẹ́ẹ̀. kúntù sọ̀hábà tó gba hadith yìí wá olùwà sọ pé ya Rasulullah mo pèwò òjíṣẹ́ ọlọ́ mẹ́ni hùm mo fẹ́ mọ àwọn ẹnìyẹn àwọn àwo ni wọ́n àwọn àwo ni wọ́n àmẹ́ta wọn sọ wọ́n fún wa. ó láwọn eléyìí khasaru wa khabu ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ àti ka sọ̀hábà náà tó pé irú àgbákòyàwó wọn jẹ yìí àwọn eléyìí kọ́ sọ̀rù wọ́n sòfò wọ́n sọ́ọ̀tì ìparun bá wọn. ó sọ bẹ́ẹ̀ anabi wa tún ọ̀rọ̀ yẹn repeat bó ṣe sọ ni anabi tún wa tún sọ ní orí ẹ̀mẹ́ta wal hadith sahih alhaqqa kabira akọ́kọ́ ntánibí kọ́kọ́ wa al-muslim al-muslim gbogbo ẹni tí kòkò rẹ̀ kòkòtò tó bá wọ̀ àbá sọ tó bá wọ̀ bá kọjá kókósẹ̀ gbogbo yàrá mẹ́rin yóò jẹ lálẹ́ kìyàmà. ó wà ní mùsùlùmí o bàbá àtàwọn pé gbogbo súnánù yòókù kò dáa ló gbé aṣọ yìí nàbí sọ yìí kọ́ mùsùlùmí ńkọ́ mùtábàkúnà àlè gbogbo alagba gbogbo a mùsùlùmí alagba pé àdìsí tàbá nínú mùsùlùmí àdìsí sọ̀hẹ́hùn ní gbogbo mùsùlùmí gbà bẹ́ẹ̀ kọ́dẹ̀ ìsúfi gbà àwọn ṣíyà nìkan gbogbo àwọn ìjọ tí ń bẹnu ìsìlámù ló gbà bẹ́ẹ̀ ṣíà nìkan ni ọgbà. ànábì láwọn àkọ́kọ́ àwọn tí ó jẹrú ìyà yìí almuslim gbogbo ẹni tí kòtò rẹ̀ tó bá kọjá kókósẹ̀ ànábì ní ọlọ́run ní sọ̀rọ̀ sí lálẹ́ kìyàmà. ọlọ́run ní síjú àánú wò ọlọ́run ní fọmọ bí ẹsẹ̀ rẹ̀ wàlá humun adabun alim ìyẹn lẹ́tẹ̀ẹ́ ìró jẹ wọn because ẹlòmíì ó kàn sọ pé bíbà tẹ̀ wá jìyà bíbà tẹ̀ wá wọná lérí ọ̀rọ̀ ṣòkòtò tẹ́mọ̀ èmi máa ń kà wọn tó máa ń sọ bá àwọn bí ẹni tí ò lẹ́kọ̀ọ́ bí ẹni tí ò lẹ́kọ̀ọ́ bó bá kéèyàn lẹ́kọ̀ọ́ ni kéèyàn bá fẹ́ wọlé ẹ̀kọ́ àwọn ilé ti fún ọ ní àwọn òfin pé eléyìí ni rúra àwọn gẹ́gẹ́ sàn ti wá o tó bá fi lè tẹ̀sófin báyìí o á lè ọkọ̀ léwe o wọ́n sọ pé ẹ bá ti lè bára yín jà nínú pampers ẹ bá ti lè yọwọ́ ẹ̀sẹ̀ síra yín ẹ̀ ń lọ́nu ọwọ́ akàmìwé ọwọ́ rẹ̀ kàkàkàkà <laughs> adúró owó mi yìí bí ó bá jà á lé mi kó léwé nítorí pé mo á yẹ̀ ẹ̀sẹ̀ sí yàrá sẹ́ni. ṣe pé ó yẹ kó ti bẹ̀rù ronú sílẹ̀ yìí àbí kẹsẹ̀ àbí wọn lè sọ fún máa léwé ni wọ́n tẹ̀ ń sí àbí àyè òtán <laughs> ayé pé bí bá kó léwé adúró owó yìí wọ́n ti kọ́ pé kọ́dà bàbá wà ní four hundred wọ́n lè lé ọ four hundred àwọn àwọn náà ń tẹ́ sáàdà ni wọ́n náà ń sáàdà ni sẹ́mọ̀ ọ̀rọ̀ ayé nu o òun ni kéèyàn máa ronú ẹnìkan ò ní máa sọ ọ̀rọ̀ báwọn ni ẹni tí ò lẹ́kọ̀ọ́ ni o tabani kò lẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ rárá efe kò mọ kò lẹ́kọ̀ọ́ rárá tí ilé ìwé la mú wá o eléyìí tí ó yà wọ̀ jọ̀gbọ́n nù ẹ wá jẹ́ aṣọ tí ó yẹ àwọn ẹ̀yẹ nírú àwọn ẹ̀yà aláta náà àtàwọn ẹ̀yà ẹlẹ́fọ̀ọ́ kí òbí máa sọ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ wá o mo ní wọn lọ ilé ẹ̀kọ́ o hmm. níjọ́ tí n bá rí i pé ọ lọ skul mo wá péléwé yẹn wá ní pé ọ̀ọ́dẹ́léwé lọ́jọ́ ni mo lè torí ẹ̀ kí n máa rán léwé mọ́ o <laughs> dáadì zá sáré fọ́ ni o ọmọ rẹ lè sọ máa ń fún ọ kó sọ bọ́ fún ọ lójú ara rẹ torí ìfẹ́ ń sọ yìí ọba tó sọ̀rọ̀ ń gbọ́ o tó bá ń sọ ọba kọ́ ń sọ wájú ọlọ́run ni o kọ́ wá sọ fún lójú àbá rẹ náà pé ẹ̀yẹ̀ mẹ́tẹ́ sọ sá nígbà tí a lọ kí n bá lọ léwé eré wa ni pé wọ́n bá bí aláya rẹ̀ dáa yóò tún sọ fún ọ yóò tún lè máa sí ni wàláì kí sókòtò yẹn kọjá kókósẹ̀ mo fi ọlọ́run búra ó lè mú yẹn wọná àwọn ahadíìsì tó ní agbára ń bẹ lórí ṣòkòtò ẹ wá ara wọn kan lónìí àwọn tó fẹ́ máa ṣe mọ́tò túnà wọ́n làwọn gbà pé bẹ́yẹn bá fi ṣòkòtò lẹ̀ fún àbúbá lókè yẹn kò dá lóòótọ́ àmì ò lè wọ náà nítorí ẹ̀ àdìsí olè fẹ́ mọ́ wá fún wa àwọn eléyìí àwọn ò nǹkan kan tó máa ṣe láyé wọ́n máa ń kó ìrújú sẹ́mi àwọn èèyàn ni ó dá káwa náà dọ́gbọ́n sí àwọn àlàyé àwọn ìrújú ni. ẹ jẹ́ n kọ́kọ́ mú àwọn ọ̀rọ̀ tó tó tí ò sírú jù mẹ́wàá abdullahi ibn umar gbogbo alamu abdullahi ibn umar ń kọjá lọ́jọ́ kan pẹ̀lú àwọn kan anabi wa rí anabi ma lórí sọ pé abdullahi ma umaru maarufu ni inda rasulillah anabi ma kẹfà anabi o ma abdullahi anabi ma abdullahi dáadáa anabi wa pàdé rẹ̀ anabi wa ń bè lọ ń bè lọ pé mani anta. bí kí tí tó ń jẹ́ o wọ́n ní mọ́ ní anta ó sì ní ẹ̀kọ́ tá a ní fẹ́ kọ́ òun àti tó fẹ́ kọ́ àwọn àlèhùmọ́ rẹ̀ ó ní ah, ana mi gangan ìtumọ̀ tó ọlọ́run la fẹ́ lò bí ẹ bá ń òsùmánù ni kí lòun náà abdullahi ni wọn náà torí pé ẹrú ọlọ́run ni ọ èsù bí ẹ bá ń jẹ́ rámọ́tùláì kí lòun náà amọ́tùláì lòun náà ẹrú ọlọ́run ni ìtànàbí fẹ́ mú mẹ́lẹ̀ náà alẹ́bíwá ni nkúntà abdullahi fẹ́ pé lóòótọ́ abdullahi ni ọ́ lóòótọ́ ẹ̀rífà ìdárọ̀ fásitì tẹ̀lé sókè ìtàkùn àpẹẹrẹ ọlọ́run ni ẹwọ́ bí wọ́n fi ṣàfihàn ìdẹ́rù ọlọ́run sí ó wá fà sókè náà èyí tó ń sọ pé tó bá wù yín ni ó yá wá fi ààrẹ rọ́pò abdullahi masud pé ìwọ lọ wájú ànábì fúnráwé ẹlòmíì ò ní mọ̀ pé òun gbọ́ ẹlòmíì ò mọ̀ gbọ́ ànábì sí nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń gbọ́ ànábì sí òun ni kéèyàn máa ti yàtọ̀ nípa pé ànábì ń bá mi sọ̀rọ̀ direct àti tí mo kà á nu tíra ẹ gbọ́dọ̀ máa fi ànábì sípò kan náà ni o bó ti jẹ́ pé bàbá rẹ lẹ́tà tó bá kọ sí ọ ẹ́ àtọ̀ tó máa ń kọ sọ pẹ̀lú Eh? Eh? ní face to face bákan náà lórí ọ̀rọ̀ lẹ́tà lélẹ́ ìyá rẹ̀ alájìká ń sọ ni ọ̀rọ̀ anábì máa ń sọ fún lójú ara rẹ̀ báyìí tó wà pẹ̀lú ń rí kan tó wà lákọọ́lẹ̀ nǹkan kan náà ni wọ́n á fi lónìí kánú wọ́n lọ náà kánú bí wọ́n ní ìdára. ìfà ọmọ kí ló dé tí náà ni. wọn náà ti mọ tí wọn jọ ọtí mọ tọ wọn ìsọyìn tá nàbí sọ níjọ náà lànàbí ó di kílíà rẹ pé kàwárí jù lélẹyìn bó ṣe di kílíà nìkan jọ kan anabi sallallahu alaihi wasallam anabi ń pín nǹkan fáwọn èèyàn ẹ ẹni ń nì bí ṣe ń sọ lójú ayé ànábi ṣe ń sọ lójú ànábi ń nì tí ń bá ń sọ lẹ́yìn ànábi bẹ́ẹ̀ ìdájọ́ tọ́lọ́mọ bó fún náà nù bí máa ń sọ lẹ́yìn ànábì pé wọ́n á rí tọ́jú ànábì fún ni wọ́n sì à ń sọ̀rọ̀ yóò jẹ ìyá irú ìdájọ́ tọ́lọ̀ ń fún náà lọ́dọ̀ ara rẹ̀ wọ́n ní wọn ànábì ọ̀sẹ̀ dédé o bẹ̀rẹ̀ ọlọ́run o nítorí pin ọ̀pin torí tọ́lọ́run ìgbókùnpin gbà lọ́gbìn kò mọ̀túmọ̀ láàrin kò mọ̀túmọ̀ ọ̀rọ̀ tí ń bẹ láàrin ànábì ọ̀rọ̀ ó ní yá Rasulullah da'ani adrib unqa'u dákun wa nábì yọ̀ǹda fún mi kí n sọ eré eléyìí bọ́lẹ̀ ànábì ní kó má sọ bọ́lẹ̀ o <laughs> ẹgbẹ́ tánábì sọ ànábì má sọ yẹ bọ́lẹ̀ in tó sọ ni ó tó kéèyàn ó ṣe rí ọ̀bọ́lẹ̀ bọ̀tẹ̀ ànábì sọ orí sìkan nínú ìwáyà mi ànábì ni kọ́mọ́ máa sọ pé ànábì tẹ̀wá lẹ́sìn ṣe mọ́lẹ́sìn àwọn ọmọ ẹ̀rin lẹ́ni sí kí nìyí èyí tá à ń pè ní káwo mọ́síláhà àti mọ́fisádà níbi ọ̀rọ̀ táwa fẹ́ sọ àti wàhálà táwa fẹ́ sinu pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o wàhálà wọn ló lè dálẹ̀ láwùjọ náà ìyẹn máa ń rò bẹ́ẹ̀ ẹlòmíràn ẹ̀kọ́ pé ló ń bídíà tí gbogbo ayé mọ̀ pé ń bídíà lẹ́nu yìí àmọ́ òní pè ní bídíà ọ̀dọ̀ lè délé wọn kan ní asán sí àwọn alájí wa àlùmọ̀tọ́ntọ́n ní ti torí pé ọmọ pé tọba dì kí ààrẹ tọba yẹ ẹrẹ mẹ́rin sí gbogbo náà ẹsọ mẹ́rin gan ọ̀rẹ́lẹ́ lè tèsí ìkà ilé lórí ibú tí ń bú àwọn wòlíì wa àwọn ọ̀rẹ́ ibú táwọn wílé lẹ́yìn ẹ gbọ́mi yé jọ̀mọ́ ànábì yìí sì ni pé kan filẹ̀ àmọ́ níbi ní àmọ́ o àwọn àkópadà já látara lẹ́yìn àwọn ẹ̀kọ́wárì ànábì gbogbo bí tọba ti wọ́n máa pa wọ́n àwọn tọba nírú òrítẹ́ni yìí ní ẹ máa gbáradá pa wọ́n ọwọ́ kó takùkọ́ àárín nǹkan yẹn àwọn kọ̀wárì jẹ́ máa ṣe bẹ́ẹ̀. so anábì wọn anábì wọn ń sọ̀rọ̀ fún ṣé wọn ní máa bá wọn sọ̀rọ̀ ń jọ náà wọn á ní èsì ṣe ìfásókè ẹ wọn ní kí ló dé ṣé wọn àwọn náà torí ẹ ní. ẹ sì máa ronú sọ̀rọ̀ tẹ́ bá a sọ kẹ́ tó máa sọ dáadáa. abdullahi bá fasókè torí pé ẹrú ọlọ́run ni lóòótọ́ ó wá fà anábì òfin mọ́mẹ́ o anábì ní ó tún fà ànábìrin zip tún fà díẹ̀ sí ó tún fà òun ò gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n wá ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ ìran ni wà nábì ibo ni ó de gan ànábìrin ìlà ànsọ́ọ̀fì sàkọ́yìn ìdajì ojúgun méjì ló gbọ́dọ̀ dé gbogbo tí mùsùlùmí ọkùnrin bá wọ̀ ìdajì ojúgun méjì ló gbọ́dọ̀ dé táwọn wí bẹ́ẹ̀ ànábìrin adídìwà nù Bukhari ìdájogún méjì ló gbọdọ̀ jẹ́ anabi ní fala haraj anabi ní ẹwọ́ àmọ́ kò sí ẹsẹ̀ máa báyìí nà kàn báyìí nì ẹni tí tiẹ̀ ò bá dé dájú ojúgun tiẹ̀ tún wálẹ̀ díẹ̀ sí anabi ní ọ̀lẹ́sẹ̀ ó tún wálẹ̀ díẹ̀ sí anabi ní ọ̀lẹ́sẹ̀ ó tún wálẹ̀ díẹ̀ sí ó wá wálẹ̀ pa ó fi dé ọ̀kankan ìdajì ojúgun anabi náà ti jẹ tó bá wálẹ̀ dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi náà nìyẹn kò lẹ́sẹ̀ ọdún ọlọ́run ọba tó bá dá ìdálẹ́ fún pé kí ló ń pè ojúgun ìdálẹ́ eh, tó bá dé ìdájí àwẹ̀nù ìdájí kókósẹ̀ ìdájí kókósẹ̀ tó bá dé bẹ́ẹ̀ anabi ní kò sí láyé kí kò lẹ́sẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ o làwọn àfáàtì wa mọ̀ pé èyí tó wà Abdul ibẹ̀ lànàbì ń pe Abdullahi lọ ẹni tí ṣòkòtò tó bá wà ní ojú ojúgun ó wà abdul den tó tún wálẹ̀ díẹ̀ sí lọ tẹ̀tún wálẹ̀ náà tún lọ́lá tẹ̀tún wálẹ̀ náà tún lọ́lá tẹni títí ẹ̀ náà wálẹ̀ fáfáfáfá tó fi wá dé ìdajì ojúgun tẹ́ẹ̀bù ẹ̀ máa ìdajì kókósẹ̀ tẹ́ẹ̀bù ẹ̀ máa wò pé tó lókè àbó lọlẹ̀ ẹ̀ tí mo rẹ̀ tó lókè àbó lọlẹ̀ anabi <laughs> ni ìwọ lọ́ọ́ láì fi si anabi lọ́lọ́run rí láì fi si anabi wọn ni wàá asfal minal kàbẹ́ẹ̀ minal izar àmọ́ èyí tó bá fi lè sún kẹrẹrẹ díẹ̀ tó bọ́ sísàlẹ̀ kókósẹ̀ méjì anábì ní finnar finnar ní straight straight irú náà wo àdàbọ̀n àlèyìn ẹ̀rọ̀kùn ẹ̀rí yóò kí yàtọ̀ wàhálà yẹ́kì lima yẹ́tùbí hàk eléyìí tó fẹ́ tó máa wá òdodo láti mọ̀nà èèyàn lè torí pé sókòtò yẹn kọjá kókósẹ̀ àbọ̀sọ àbọ̀sọ oríwọ́lẹ̀ bá eléyìí sọ oríwọ́lẹ̀ ẹ̀ lérí tá nà pé ìlú awọ́lẹ̀ ni musbil kò bá ní sọ̀rọ̀ bá wọlẹ̀ tó bá fi lè e bọ́ ìsàlẹ̀ kókósẹ̀ pẹ́rẹ́ irú ìyà yìí ìyà mẹ́rin yìí ọ̀jẹ̀ lálẹ́ kìámà ẹ̀rọ rere ni. Now, ìrújú tó máa ń mú wá rè àwọn tí wọn bá tún jẹ́ lẹ́kọ̀ọ́ díẹ̀ nínú wọn o ìrújú tí wọn nu tẹ́lá àwọn kan bẹ ẹ̀sìn ọ̀pá wọn léyìí wọn kàn kéwu ni wọn ò pé kéwu irú tí wọn àwọn ní eh, irọ́ ni ó nídìí eléyìí ló tún nídìí àdìsí yìí ni ẹjẹ́ òfin tó nídìí ìdí wọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sídìí kankan bẹ́ẹ̀ wọn lánàá bí lọ sábà àtàwọn sọ́ọ́bà rẹ ni bàtà wọn lánàá bí adébẹ́ ẹ̀sìn ọ̀pá wọn léyìí ìtàn sọ yìí kẹ́ńpẹ́ ní kìtàbù rásì ẹ̀ wọn lọ́pẹ́ kìtàbù rásì ọ̀dọ̀ ẹ lè kanú tíra náà o kìtàbù ìdáhùn tíra náà tí wọ́n bá ti bá súnà mú kí ló máa jẹ́ kìtàbù rásì ni. wọ́n lánàá bí wá wọ́n lọ bí kan ni wọ́n wá fẹ́ kọjá nínú omi ẹgbẹ́ kò sí gádà ńgbà náà wọ́n wá fa ṣòkòtò wọn sókè wọ́n róòlù ẹ̀ wọ́n ká bàtà ká wọ́n kó mẹ́bàá débi ṣòkòtò wọn wọ́n wá gbàgbé gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n gbàgbé àti kásòkòtò wálẹ̀ wọ́n á dọ́dọ̀ àwọn tí àwọn tí wọ́n wá lọ gangan wọ́n á rí wọ́n á rí gbogbo wọn wá tánu sòkòtò wọ́n kásòkòtò àwọn arántí béèrè kíkò lórí wọ́n á lọ bẹ́ẹ̀ àwọn àgbẹ̀dẹ lára ẹ̀sìn tí wọ́n mú wá fún wa òun ni kí sòkòtò lókè àwọn náà mẹ́sì káàkiri àti nísìnyí báyìí eléyìí ò ní bá sọ báwọn ni amukun lè yún àwọn eléyìí ò mọ táwọn wí síbà nísìnyí àwọn kan ti sọ pé iṣẹ́ kí ni wọ́n ń ṣe ní maka iṣẹ́ kí ni wọ́n ń ṣe maka iṣẹ́ adaran jẹ ni ẹ̀yin ni ẹ̀rọ àwọn bòrò lẹ́yìn náà ẹ bá kí sáwọn bòrò dáadáa ẹ kó sókòtò wọn ìdajì ní ní mande so ẹ gbogbo yìí àwọn ará maka bí iṣẹ́ ṣe rí nu níbi tá a kan síra yìí náà Madina làlámi ń sọ yìí so eléyìí àwọn eléyìí tàwọn eléyìí ò nídìí wàhálà rárá ẹni tí ọpọlọ díẹ̀ bá ti ń bẹ lára rẹ̀ kò ní kọ́lá gbòǹgbò ṣe kò ní gbọ́ ilé kò ní mú yìí lọ́wọ́ eléyìí ò ṣe é sọ láàrin àwọn ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú àdìsí àríkalẹ̀ yìí àdìsí mutabakuni alẹ́ ilẹ̀ yìí àkàyẹ́fà ó wà ní Bukhari wà ní Muslim àdìsí abúlé rọ̀ ni. naam àdìsí ti wa mẹ́ àdìsí Abubakar Siddiq ànábì ní gbogbo ẹni tí ṣòkòtò rẹ̀ bá kọjá kókósẹ̀ kuyala kùyàlá ìdí wà láwa gan nínú ní ti gbéraga irú àwọn bẹ́ẹ̀ ànábì wa karúyà yìí fún wọn àwọn amú kùyàlá ìgbéraga ni wọ́n ń sọ sí Abdullahi ń ṣègbéraga ni kí náà ń pè ní kòyàlà òun ìtàn pè ní gíraganu súnà àdéhùn ìtàgbàrà sọ òun ni kí n rí òdodo tó hàn báyìí pọ̀sùmọ́ tẹ̀lé ìgbéraganu nítorí bí n sọnu. lẹ́yìn ìgbà tó ti gbọ́ pé àti nítorí tó yín máa kọjá kókó sẹ̀ mọ́ ọtún wá ìsíìsì ọtún níbi ìrètí máa tẹnu àgá kòyàlà nítorí bí n ẹsẹ̀ kan náà tánàbí sọ àdìsí yìí làbá kìrìtìdè Abubakar dìde ẹ máa gbọ́ o kẹlẹ gbàgbọ́ yí ọ̀rọ̀ dáadáa kẹlẹ kó tẹ̀ nǹkan kékeré Abubakar wà ní Muhammad ó ní ẹgbẹ́ kan nú ẹgbẹ́ aṣọ tí bá wọ ìró mi ìmọ̀ ń kanlẹ̀ àmọ́ bá ti ń kanlẹ̀ ní mọ̀ ń segin nìyí ní mọ̀ ń fa sókè ní bá ti ń kanlẹ̀ ní mọ̀ ń fa sókè ẹ gbé ìdáná fún Abubakar ó ní àyíwọ́ ìwé gbọ́ ọ̀sìn gbé sọ̀rọ̀ ti wà ẹ jẹ́ àwọn tó mọ ìgbéraga tí wọ́n ń sọ gbogbo ọ̀sìn gbéraga anabi zaka abakiri pé abakiri kò lè gbọ́rọ̀ mi kó wá sí gbéraga sí mi láéláé ó zaka rẹ̀ tẹ̀bí sọ abà ní abdullahi òun tí ẹni ó lè ṣe gbéraga rí ìwọ àtàbákiri sí láàjọ jẹgbẹ́ ìwọ tó lọ́lá ju abdullahi gbọ́mọ̀rọ̀ nítorí sọnù lábọ́ sàlàyé òun ara ẹ̀sìn ló wà kí ṣòkòtò mùsùlùmí tó bá jọkùnrin kó lọ sókè kó gbọ́dọ̀ ju ìdajì kókósẹ̀ lọ. ẹ wá wo abakiri nísìnyí wọn lábàkiri ni pé onítò máa ń wálẹ̀ onígbọ́dọ̀ tó máa sọ lẹ́yìn rẹ̀ ẹ̀yìn onítọ̀ yìí mọ́. ẹ má sọ àdìsẹ fẹ́ lò kankan ẹ parí ọ̀rọ̀ fún wọn abakiri nísìnyí máa ń wálẹ̀ kí ló wá sọ tẹ̀yìn ẹ̀ ó lè máa ń fa sókè ṣèkúndé bí wọ́n ti sọ lọ sí ní ẹwà mọ́lá ọmọ méjèèjì fún sílá àdéhà sí fún mi dw league níjọ́ tó ti délé tẹ́lọ̀ ọ̀rọ̀ ti sọ bẹ́ẹ̀ nítorí ẹ jẹ́ ká gbìyànjú rẹ̀ ẹ jẹ́ lo ìmọ̀ni kékeré bàbá lè lo ìmọ̀ni ńláńlá ìmọ̀ni ńláńlá ni ní sú sáàpù ìmọ̀ni ńláńlá nù àmọ́ wọn náà ti ẹ̀ gbìyànjú táwọn tó máa ń wọ náà tí wọ́n dààmú sólókè ni àbí olókè sólókè ni àbí olókè wọn náà fi síbẹ̀ báwọn yẹn bá ń fẹnu sátà rẹ náà àwọn bọ́dà àwọn lọ́rọ̀ òye ìwọ náà wà lára àwọn tánàbí ní èèyàn rí ni wọn fala haraj mà báyìí náà anabi ni wọgbọn lẹsẹ kíni wọn aláfíà akọ ti bọdà ìsọsọ kéde ẹsẹ kílò kan tiẹ ń bẹ anabi ló lè débẹ kọdà ẹlòmíà máa fi wọ àfa súnà náà ẹlẹgà fà yẹn ọ̀rọ̀ ṣòkòtò wọn nígbà pé tàṣádùrù ní dààmú yín ẹ má di kọwárìjì àfa àti ìmọ̀nì yìí kéèyàn jẹ́ àfa kó máa ṣe wá sí ìmọ̀nì ẹ̀ ti ń gbọ́ wá sí lè ju lọ tí omi lásán àfa àti mọ̀sí ẹ tòkòtò wọn náà ẹ̀ nígbà gbọ́dọ̀ bí olókè ibi tí ànábì gan sọ náà nù ẹ́ tí ànábì gan sọ náà nìyẹn fẹ́ máa ẹ̀ ṣe káwọn àfa àti káwọn àti màláìka lójú yín ni tí wọ́n tẹ̀sí màláìka àwọn tó dáa nù pé wọ́n ṣe wọ́n júwe bí mọ́ ní àwọn ṣe rí wọ́n jù rẹ̀ fún yín nù ìgbà tó wà lórí náà sáà tí a máa wọn kan tẹ́ pé afákan bẹ́ẹ̀ kọ́kọ́ láyé pé yẹn kan rí afákan láyé lẹ́yìn àwọn afọ́sọ́ mi ń sún náà ni o pé ìyẹn ń pàdé afá mi ń gbòòrò ní gíní afákan ni mo fọ́kọ̀ rẹ̀ sí sàrà ní kí ni mo ti rí lọ́wọ́ afá ìjálù ti ń jẹ́ ìlú afá ìjálù kọ́ ibi tí àwọn afá ìtì afábùdá afágbọ́n ti ti ti lọ́nà agbóyanjú mo ti kọ́ pàdé afáwọn ní sùsáàkì ni mashallah àtàwọn tó wá bá sèdè ńjọ náà àwọn alùsùn náà ni ó tó dijọ́ kan báyìí ìjọ́ nítorí sí kejì báyìí dé ẹ̀yin ọmọ ìtọ́wá yà yìí tí wọ́n ń sikiri yà yìí ọmọ tí wọ́n yẹ máa ń sókun wọ́n ti wọ́n á jọ ń lọ wà láì fọlọ́ bu àwọn sì wọ́n ni ó sì ni ó wà padà síbà lọ́wọ́ tòkòtò ẹ̀ ń ni mo kọ́kọ́ àbí àbí kọ́ ẹ̀ ni. <laughs> ẹsẹ̀ káwọn náà máa síbẹ̀ fún yín bàbá wọn ti júwe bí mọ́nì wá tí mọ́nì náà ti wọn bó ṣe mọ́ wọ́n ti júwe rẹ̀ tí wọ́n ti ń sótòdé léyìí nínú bá mùsùlùmù nínú àwọn tí ó jẹ̀yà mẹ́rin o gbogbo ẹni tó kò tẹ́ bá yípa kókó sẹ̀ ni wọ́n náà yẹn ju ara rẹ̀ láti sọ nísìnyí o ní lẹ́mìí pé wọ́n wá ti jáde nísìnyí àgbọ̀ ṣe ń dọ̀ wá ń ta nísìnyí gbogbo tó ti ń gbọ́ wa wọ́n náà sún sókè díẹ̀ kọ́ wá wò pé kọ́ bọ́ sáńdọ̀ àwọn fàlà haraj mà bẹ́yìn náà kà bẹ́yìn. ànábì ni kò sí láìfi kò sì sí ẹ̀ṣẹ̀ fún ẹni títí ẹ bá wà láàrin kókósẹ̀ méjèèjì. wọ́n mọ̀ asfal mínàlì kà bẹ́yìn mínàlì ìdáàrí fínà. ànábì ni gbogbo ń tẹ́ gbogbo ń bá wọ aṣọ lọ́kùnrin àbí ṣòkòtò ni tó bá fi lè bọ́ sísàlẹ̀ kókó sẹ̀pẹ́rẹ́ ànábì lọ wọ̀ náà kó máa fún ànábì pé nígbà tẹ̀ wá wọ̀ náà nítorí léyìí ni ìsọkúsọ ọ̀rọ̀ ni àwọn méjèèjì tó máa dọ̀rọ̀ ọ̀run tiwọn àwọn ní kìnnẹ́rì yẹn tí ń bá bọ̀ wà mà asfal èyí tó bá mọ́ wà mà mọ́ yẹn ọ̀dọ̀ ṣòkòtò ní lọ kò lọ́dọ̀ ẹni tó wọ ṣòkòtò wà mà asfal èyí tó bá bọ́ sókè mínà lè kà bó bá bọ́ ìsàlẹ̀ mínà lè kà báyìí nì tó bá sọ ìsàlẹ̀ kókó sẹ́nu ṣòkòtò fìnnà mọ́ fìnnà ṣòkòtò yẹn ní òwò náà tẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àwọn ẹni tíátà lè léyìí tẹ́ wàá gbọ́ tẹ́ ara rẹ́rìn àwọn olóyè kan máa sọ báà léyìn àwọn tó máa ń ṣe tíátà lè rẹ́gbó táwọn ẹ̀ máa ń pààyàn lẹ́rìn àwọn olóyè kan máa sọ báà kì í sàfà. ṣé pé ọ̀rọ̀ amukun mẹ́kọ ni kẹ́ni ṣòkòtò ní wọn náà irú èwo ní wọn náà mbẹ́ ṣé wọ́n fi ṣòkòtò sàn ni ṣé làlẹ́lu amúra kankan sí ìjọba ńlá gùn. ṣé pẹ́ kọ́bílá wọ̀ púpọ̀ tọ́tọ́ tí a tún ràn torí tọ́bílá ló ní tàbí kan ànẹ́bì tẹ́kù yóò rọrùn pé ànẹ́bì yóò mọ́ tí ń ṣe torí pé sọ́kòtò mi wọ́n náà nígbà kó tó jóná bàbá lọ́kù láyé gẹ̀rọ ní ọwọ́ ó ti wọ́n náà kó tó ti gbé kó tó kú tẹ́lẹ̀ kí n tó kú ẹ̀mẹ́ sòkò tó wáyé bá àgbà fúnra wa láfọ́ wa tí pẹ́ tí sòkòtò sí wọ́n náà kéèyàn máa sọ fún àpé sòkòtò náà ń bá wí ní sẹ́ńtúrì yìí adúgbọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run sá sàlékún dáadáa wa téèyàn bá bá rẹ̀ lẹ́sìn bá máa ń tẹ̀lé ànábì wàláhì èyí ṣe fúlù tó bá bá rẹ̀ tó ń tẹ̀lé súnà ànábì èyí ṣe fúlù ọwá ẹ̀ èyí rẹ̀ pé bó bá ti gbìyànjú agàgàrà tó kó nímọ̀ tó kó níyì tó kó tí o bá ti súnà ànábì ẹ máa sọ fún ọ pé wọ́n dé tẹ̀lé. ẹyọ kálá anabi ní ẹlẹ́ẹ̀kejì nu wọn anabi ní alimunfik silcatahu bilxalfi alikaabi òun lè tó jásí pé eléyìí kó àwọn tẹ́ máa ń tajà sínú bí ó bá tajà gan-an ni wàláyì rọ <laughs> sọ tí tánàbí wọn fún báyìí wàláyì tàláyì rà bẹ́ẹ̀ ọlọ́fẹ́ tajà fún mi ní five hundred mo wá ọwá ní fún wa ní kí n san three hundred ọwá ní ẹmu wa ní three fifty three fifty mo ta fún yẹn wà láì tàláì èrè rà bẹ́ẹ̀ ọwá ti bọ̀dọ̀ ń tà ní kí wọ́n lé wa gèrè sí ẹsẹ̀ mọ̀ àwọn nǹkan mímu bẹ́ẹ̀ búra lélẹ́rìí náà fẹ́lẹ́ yìí yóò lọ pa alẹ́mi ni gbogbo ẹni máa ń ṣe bẹ́ẹ̀ tí máa ń búra kó lè bá ẹ̀rí ọjà rẹ̀ ta ní tí wọ́n ń búra rìn lórí kíni anábì níjà mẹ́rin yóò jẹ́ kí wá ṣe ti ń tajà nìkan àtàwọn tó ń bá wọn ti di ọwọ́ alámọ̀kan bá wọn ti kò tó kọ́ àmì mi ìró mọ̀ tó yá mẹ́ bọ́ọ̀sì rẹ̀ ti sọ́ọ̀bù ìwọ ọmọ ìdérí amẹ́ tó tún wá bú àláì lérí rọ ìdáwùtọ̀ ọlọ́run àárẹ̀rin ni o ẹ̀kọ́ lélẹ́yìí o ẹjẹ́ akẹ́kọ̀ọ́ níbẹ̀ ni o yàtọ̀ tí ń bẹ láàrin tí ń gbọ́ náà síhà àti tí ń gbọ́ náà síhà lélẹ́yìí o ntí ntí ntí ẹ kí fíkẹ́ tí ẹ máa fi sunkún làwọn fẹ́rẹ́ nígbà mí ṣe pé káwọn adúpẹ́ kọ́ lọ́n jẹ́ agbọ́ ìta sọ yìí ni ẹ ti máa ń ṣe òní ṣe má àǹfààní nu ẹni tí wàá gbọ́ ńkọ́ tó tún gbọ́ lọ́dọ̀ àwọn míì tó tún takò tó tún takò ńkọ́ ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta alimanan gbogbo àwọn tó máa ń tàyàn lọ́rẹ́ tó máa ń ṣe dáadáa fún yàn ẹ tún wọn máa kó nira bá wọn ẹ máa ṣèrè gúnlẹ̀ wọn lérí wọn ṣe ara rẹ bí ẹ bá ṣe tèmi ọdún tó ṣe yìí ẹ ṣé yóò rí ṣe ìbílẹ̀ náà tún máa ń bú ṣe pé ẹ ti ṣèrè gúnlẹ̀ lórí tẹ̀sí nu bẹ́ẹ̀ bá ṣe gba aládá tó ẹ wo àgbákò tẹ́ níwájú ọlọ́run bí wàá la sàánù rẹ̀ ńgbà tán mú ya rẹ̀ àwọn ọlọ́pàá ti ya rẹ̀ wọn lé wọn gbére ni àwa ilé alẹ́ ẹsẹ̀ fún wa ọ ti ṣèrè ogun hadith kan nìyẹn nínú hadith anábà Muhammad nínú àwọn hadith míì tánàbí tuntun sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó tún sọ àwọn mẹ́ta kan bẹ́ o ó tún wá sọ rúyà mẹ́rẹ̀ẹ̀rin yìí fún wọn bákan wípé kò jẹ́ anábì ní alẹ́àkù alẹ́àkù gbogbo ẹ̀ máa ń sẹ òbí rẹ̀ méjèèjì gbogbo ẹni máa ń sẹ òbí rẹ̀ méjèèjì ń sẹ òbí ẹ̀ àwọn ẹni irú yà yóò jẹ́ lárí kìámà ẹ̀hẹ́n inú ẹlòmíì ò ti dùn bá ti ra sọ yìí nìsín sọgbọ́n nìsín àfààyàn kan ló sọ mo ní kọ́ ọmọ ìfẹ́ rí ọmọ bíi súnà Fatima yìí máa dèbí Fatima náà láti sọ báyìí fún ọ. Fatima náà láti sọ fún ọ sọ pé ọ̀sẹ̀ mi náà. àníwà tí gẹ́wọ́n ń takò yìí eré wá yìí ẹlòmí ó wàá lò àdìsí àní bi yóò tún wàá lò alérí bí o torí àárí àwọn náà sábì àní Muhammad táwọn náà ṣe báyìí tí wọ́n sì ṣe òbí wọn ni Sa'adu bin Waqqas Sa'adu Abi Wakos. lọ́dọ̀ tí wọ́n jọ náà ìyá rẹ̀ fẹ́ràn rẹ̀ òun náà fẹ́ràn ìyá rẹ̀ wá ní kó mọ́ sẹ̀sìn ànábì yìí gẹ́gẹ́ bó jẹ́ pé súnà tí wọn náà lọ fẹ́ ṣe ọfẹ́ pẹ́sẹ̀ ànábì tán ni wá ní kó mọ́ ṣe ìyá yẹn ṣe o ìyá tó bá wá lọ ṣe ìyìn ní jẹun títí kú ṣé irú ṣe sí lọ́dọ̀ wọn ó dàbí gbà pé ó fẹ́ gbọ́ ìta náà tó gbà pé èèyàn kọ tòbí yẹn ó wá burú jù bá ń lọ bó ṣe rí nù pé ọ̀rọ̀ ọmọ ẹlẹ́rìí ibú lọ́mọ ìyá ẹni kó mọ̀ ṣe ó sì ṣe ìyá rẹ̀ sì kú torí ẹ̀ abúlé sáàdù wa lọ ó wá pẹ́ wọn á bá ó pẹ́ sígbà yẹn wá o ọ ló pe yàn lọ́rùn o ìyá rẹ̀ ti ń dákú o kí ló ṣe ìyá mi ìbọn ti sọ́jú onípo òun ò ní jẹun òní mu kò jẹ́ kó mú o sáàdù wa lọ bẹ̀ sáàdù ni ẹgbọ́ wọn lẹ̀ jẹun ẹ̀sìn mú ní ìjẹun ìmú o ní ni o àmọ́ tọ́fẹ́ kí n jẹ́ kí n máa mú tọ́fẹ́ kí n kú sí ọlọ́run sọ̀rí mọ́ tẹ̀lé ànábì mọ́. sáàdù ni ìyá ó ní náà tó ẹ pé ẹ̀mí tọ́lọ́run bá fún ẹnìkọ̀ọ̀kan ọgọ́rùn-ún ni hundred tí ẹ̀mí kọ̀ọ̀kan bá máa ń bọ́ sí ń bọ́ sí ń bọ́ èèyàn máa ń rí mo wá rẹ̀ mo yín máa ń bọ́ one two three four five six seven ninety nine the last one abẹ́ jáde wọn á na owó báyìí la atruku hadha tí n ti ṣe yìí ní filẹ̀ o ìyá òkú ara rẹ̀ o ìyá ń jẹun ìyá ń mu ni so irú ṣe sí báyìí náà bákan náà ọlọ́run ti fi sọ fún àwọn àjọ àná Muhammad ó ti fi ṣe ṣáráfù fáwa iyì ni ìtọ́lọ̀ ń fi fún wa ní iyì ara ẹ̀ ló wà pé báwọn òbí rẹ bá ní ọmọ ṣe tànẹ́bì ọgbọ̀dá wọn ló àìdá ló ń gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ìyíwá olúwa ni kọ̀dìkáyánà ti lakum uswatun hasana uswatun mumtahina fi Ibrahim walladhina ma'ahu idh qalu liqawmihi inna bura'u minkum wa mimma ta'buduna min dunillah wọ́n ní ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àtànẹ́bì náà ìwọ ànẹ́bì àtàwọn èèyàn rẹ àríkọ́ṣe dáadáa ń bẹ fún yín látara Ibrahim ẹ̀kọ́ṣe lára Ibrahim àtàwọn tó tẹ̀lé ìwọ àtàwọn tó tẹ̀lé wọn náà ẹ̀yin náà ẹ̀kọ́ṣe lára Ibrahim àtàwọn tó tẹ̀lé. ìkọ́lù lìkọ́ mi hí ìgbà tí wọ́n ń sọ fáwọn ọjọ́ wọn fáwọn ọjọ́ wọn ń pè wọ́n padà síbi ẹ̀sìn tí wọ́n ń ṣe. ìnáwó pàmí mọ̀tá burú náà mi dùn nílá ẹ̀ kọ́dà ẹ̀yin gan àti nǹkan ń àyàpá yín wà ní kàfánà bíkùn àti sọyìn ní gèdè lábẹ́ni lọ́wọ́ wà ní wàbàdà bẹ́ẹ̀ nàná wà bẹ́ẹ̀ nà kúmùlẹ̀ àdáwàtú wàlbàgùdọ́wù kéwì abadan ẹ mọ̀ kakọ́ ni ẹ̀ nílò ní kí ló dé afàlà tààkìlú gbogbo yóò ti báyà yìí ẹ̀gbọ́ abada yóò máa kọ̀ǹtì lọ ni. ó wá fi bọ́ọ̀sì aláàtì àtẹ ojúlé ìwà ní mọ́ni báyìí látò gbọ́ ti yín látò gbọ́ ti yín káà mọ́ tẹ̀sí bò àwọn afáwọn sàlàyé pé kìí sí nǹkan tó bá nìkan ṣe pẹ̀lú àlámọ̀rí ayé o ìyá rẹ ni ọkùnrin lókùnrin fi jẹun ọwọ́ nìkan ti ní búrọ̀rọ̀ omi wọn ti ní ká sí ah, fún wọn lókàn fi jẹun nítorí bá dánú jẹun fún wọn tó máa fẹ́ raṣọ raṣọ fún wọn wọ́n fẹ́ dáwọ́ obìnrin lé fún wọn. àmọ́ tó bá ní ọ̀pá àwọn olówó mọ́tò àwọn fẹ́ lọ ìdáwù ìdáwù ẹ̀gbọ́n fámílì àwọn wọ́n ti fámílì wọn tù ú. wọ́n fún wọn bí eléyìí wọn o ó ti wà lára iná bùrọ̀ ahùn mi ń kún wà mímọ́ mímọ́ lẹ́yìn náà wà orí bídí àná. ṣé gbọ́ táwọn sọ fún yín nísìnyí báyìí so gbogbo ẹni máa ń ṣe òbí rẹ̀ méjèèjì òbí rẹ̀ ń ní ọkùn ní nǹkan ọ̀dẹ̀ fún mo dẹ̀ máa ń sọ gbogbo ẹ̀dá òtọ́ ọlọ́run àwa tá a jẹ́ ń súnà ẹ jẹ́ ká pàdé súnà tán yẹn ẹ jẹ́ àmọ́ tí ìsìlámù sọ kan òbí àdìsí kan bẹ gbogbo alámọ ẹni àwọn mẹ́ta tí wọ́n kó síbi kòtò ẹ ti máa dí sí o tí wọn ò rí kòtò tí wọn ò rí àwọn yọmọ wọn wá ní kẹ́ni kankan béèrè ká wọn ṣàdúrà kọ́lọ́ yín àwọn yàn yín àmọ́ṣẹ́ dáadáa tó máa ṣe ní káwọn káwọn kẹ́ni yìí tí wọ́n fi kọ́ ìkànnù wọn ní ó wá sọ ní tó wá sọ náà kémi àti wa wúra lónìí tá a rí bẹ̀ sáwọn òbí wa ó ló ti wà nù ṣe sí òun pé ìyàwó òun àwọn ọmọ òun kọ́dà ó fi dé gbogbo àwọn dábàá táwọn ń sìn fún òtí ní jẹun àárọ̀ ó dìgbà táwọn òbí wọn bá jẹun àárọ̀ ta nínú wa lónìí bẹ́ẹ̀ lẹ́fù pàpàtànù ta nínú wa lónìí bẹ́ẹ̀ àwọn òbí wọn ni ó dì sáì pé kí láàgẹ̀ sọ pé ìyàwó mi lè torí ẹ̀pẹ́ lérí ibú ló ti ìyá rẹ̀ ti fún lóògùn jẹ bí àgbà lóògùn tàbí kófin lóògùn jẹ bí àgbà sọ̀gùn kí ti bẹ nífẹ̀ẹ́ wọn ó pa láì bí wọn èso kò fẹ́ kò dá o <laughs> kọ́ bá mú mi báwọn mo yẹ sọ́kùn fẹ́ kó dá o ànábì náà máa sọ ọ́ báyìí pẹ̀lú mi mọ̀rọ́ gbọ́ ànábì ní kọ́ lọ ṣe sìnà pẹ̀lú èèyàn mẹ́ta èèyàn mẹ́wàá nígboro ó sì da púpọ̀ ju kọ́ ṣe sìnà pẹ̀lú aládùúgbò rẹ̀ kan lọ kọ́ wá kó ládùúgbò ikọ̀ lọ fà kọ́ lọ ṣe sìnà wọ́n ní súnà lọ ṣe o tọkọ ti sànábì gbọ́ ànábì náà máa ń sọ ọ̀rọ̀ fi kí ẹ lè fi mọ bí nǹkan ẹ ṣe ní wéètì tẹ́ni. o nìkan náà sálà ó lóun ò lè máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láíláí òun lè dán o bí ń fún òun bá ń ṣera wọn ni tó tó máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn iṣẹ́ dáadáa wọn òun ni wọ́n gbé fẹ́ ó ló tẹ́ wọn ó ń tó wọn fẹ́ máa sọ̀rọ̀ lẹ́yìn o àwọn òbí òun lòun máa sọ̀rọ̀ wọn lẹ́yìn ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n gbé dáadáa subhanallah dáadáa àwọn tó fi ta gbé fún kó àwọn kẹ́lẹ́ mọ̀ bí ìyá ti tó tóra wa táwọn ṣe súnà ẹ̀ dàbọ̀tọ̀ ọlọ́run ẹ má jẹ́ kí wọ́n sì wá gbọ́ pé ayọ̀ máa ń ta ń lè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín lónìí nílé wọn ẹ wàá fà tó ṣe tó dìbà lẹ́tọ̀ fún aláàrọ̀ yìí ẹ̀wùn kan tó sọ pa àwọn òbí rẹ̀ òbí rẹ̀ gangan látàpé dáadáa ti ń ṣe fún wọn ìta lòbí rẹ̀ ti gbọ́ súnà wáyé ńgbà tó lọ sí hajj wọ́n ti lára ara táwọn ṣe fún wọn ni kò lè ẹlòmíì gan ti lè mú obìnrin ẹ̀dá kò lè bó obìnrin ẹ̀fọ́sọ kò lè bá a ṣe kíní kan kò lè bá a múlẹ̀ kó gbẹ kò lè bá a ṣe gbá iṣẹ́ ilé nínú ọ̀rọ̀ prógámù prógámù bó o ṣèbí tó máa bọ̀ wọ́n gbọ́ prógámù ní pátíkàlù níta àwọn ẹ̀kọ́ tó ń bọ̀ wọ́n gbọ́ prógámù ọtí láǹfààní àti lò àwọn àti máa bẹ́yà níta máa gbọ́ ìròyìn láǹfààní àti lò láyé tálíkì àmọ́ ọlọ́run tó irú ẹ̀ náà ni pé lákòótọ́ lọ so ibi tí ń lọ kọrin ti débẹ̀ o náà nípa àwọn òbí ẹ wo bóun ti sọ tiẹ̀ àwọn òbí òun kọjọ náà ẹ wá wo tó ṣẹlẹ̀ àwọn òbí rẹ wá sùn bọ́n ti sùn ni gbogbo àwọn ọmọ rẹ̀ náà sì jẹun ọtí bá táwọn òbí rẹ dí lóru náà tó jẹun náà tó jẹun ìbájú wọn ká dé sí yìí ni tọ́ba tí wàá lè ṣe báwọn ni pé ah ìmọ̀ fún ọ lóúnjẹ dé ìmọ̀ fún ọ lóúnjẹ ìyá ẹlòmíì ìyá rẹ̀ ó bèbè ra sọ fún mi kò ní ra sọ fún ìyá rẹ̀ tó yẹ kó béèrè wọ́n ti ra fún un ọmọ ra sọ fún àwọn ìyàwó rẹ̀ ọ ẹlòmíì ẹlòmíì ò pílánì bọ́jẹ́tì ti ń gbà mí iṣẹ́ oṣù ṣíṣe àbí iṣẹ́ òjò rẹ̀ náà ni kò pílánì tàwọn pẹ́rẹ́ǹtì ẹ̀mọ́ láyé lẹ́yìn á dẹ̀ máa pílánì tàwọn ọmọ wa tàwọn ìyàwó wa the worst ni pé á sì máa pílánì tàwọn àna wa àwọn òbí yìí tẹ́pẹ́ alẹ́ wọ náà látara wọn sí wàdìjẹ́ náà àìpílánì àìlákìyèsí o tẹ́bà ń ṣe bẹ́ẹ̀ àwọn gan ò ní rírì pé súnà burú oníṣìí ọtí owó sukú ọmọ rẹ ọtí yọ ní sínú sálárì ee owó abdullahi bọ́kọ̀ ọ̀sán bẹ́ẹ̀ màfẹ́ kan lé o amúṣẹ́àbù ee ọtí kọ́kọ́ yọ ee imú abdullahi àwọn fámìlì rẹ̀ mọ̀tí fún fáwọn ẹ ọtí yọ. nínú oṣù yìí kan náà àwọn ìyá yìí wọ́n tún lò jáàbù náà ọdún ah, ah. àwọn ọmọ yìí náà tún aṣọ ọdún fún wọn ọtí yọ ọ̀wá ẹ̀fà pílánì ti yá rẹ̀ mọ́ pọ́jẹ́tì yẹn láíláí subhanallah tí wọ́n lọ sí súnà àì pọ́jẹ́tì ẹ̀ wọ́n sì máa sọ pé dákòbò mi ló ọkọ mi ọtún máa ń kọ́kọ́ tó fún wọn. gbogbo eléyìí náà ń bẹ lọ́ndà àlẹ́ ààpò ìwà àlẹ́dẹ́ yìí ń bẹ lọ́ndà àti pé ọ̀n sẹ̀ òbí rẹ̀ tó nínú onídùn nínú onídùn anabi lẹ́ra eléyìí náà irú ìyá mẹ́rin yóò jẹ́ sọ pé nísìnyí ìwọ tó máa <laughs> ìwọ tí ìwọ nísìnyí ní àyè tòkòtò rẹ ó lè kéde yìí ó lókè ọbọ nbí tó yí abá mi lẹ́yìn àbí abá pọ́ńbẹ́ ibi eléyìí nísìnyí ìwọ tó máa kó sí i òun ló yọ pé nípa àlìwáàdù tọ́lọ́ bá sọ tó bá bá sàdéhùn kò kí n yapa àdéhùn rẹ̀ àfi tó bá ṣe nǹkan kan tó fi yà ló jẹ́ pé àyà tí mo kà lánàá ó dúkùn lùú. sísílì tá a ọ wọ ní islam tẹ́lẹ̀ ọ́fì sí rire tó bá ní pé ó dẹ̀ yín ṣe sokoto ṣòkòtò ní olókè eléyìí wọn kọ́ ọ̀nsẹ̀ àwọn òbí rẹ̀ méjèèjì ọ̀dùn wọn nú wọn rí dùn láàárẹ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ fún wọn yẹn n'i òbí ó wà ní muhammad ó ń one naira àwọn one naira ó ẹni wọn àwọn ó wá ní wà nábì ta ni kí n fi sàrà fún ó ní ummuki ó ní ìyá rẹ̀ tí n bá tó irú rẹ̀ mí tó ń kọ́ mẹ́rin sàrà abuki àbá rẹ̀ níṣẹ́ ọ̀tọ̀ ni umu tẹ́yìn mọ́ ọ̀tọ̀ létí nǹka yìí sàrà lélẹ́ yìí tọ̀hún ni pé ta ni kí n máa ṣe dáadáa ti jù ọbẹ̀ sàrà ní tí a mọ̀ jẹ́ sàrà two thousand o sẹ́kẹ́lì mọ̀ ọ́n kí n fẹ́ sàrà two thousand ní kí n fún ó ní ìyá rẹ̀ ni ọtí fún ah mo fẹ́ sàrà two thousand o sí fún bàbá rẹ̀ bóyá ìdúró sàrà two thousand o akrop àwọn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ńkọ́ fúnakùnrin sàrà mi lẹ́yìn ìgbà ńkọ́ ọ wá ní ọ alẹ́bí rẹ̀ free láti síbẹ̀ tó bá wù ọ́ sọ pé wọ́n ní sí ọ̀sẹ̀ lé dán o bọ́ọ̀sì sàrà ń lé yín ọtí yóò pé ní ah, àwọn o mọ́jì kan fẹ́ dúmọ́ mi àwọn àjẹ́ lé yín. sọ́wọ́n ní sí àlẹ́ àpò ẹnì kejì dáná bíi ká òun náà ni ọ̀mùtí ọ̀mùtí alábìlẹ̀ òun kò sí tọ̀mùtí ò lé òun òun òun gbọ́gbà lóògùn ẹnì kẹta ìmọ̀ báyọ̀ lọ́kàn jẹ́ lónìí o ẹ́ adayus adayus alákìyèsí nínú tó lè fàdé òfin jà pẹlẹpẹ tá a sọ yìí dayus bẹ́ẹ̀ kí ló pé ń dayus òun ni kíyan àwọn ilé rẹ àwọn ilé rẹ tó ní kápá lórí wọn wọ́n ń ṣe ìbàjẹ́ wọ́n wò wọ́n. lára àbàjẹ́ ni kóbìnrin máa lo jẹ̀lìbáàb ìyàwó ilé rẹ ò lo jẹ̀lìbáàb anta the youth. àwọn ọmọ ẹ̀ta ti bàlágà tòkòtò náà wọ̀ kí wọn lómi jẹ̀lìbáàbù anta the youth. àwa làwọn ọmọ tí ó sànù rẹ ọ̀tún máa ń bínú wọn tí wọ́n fẹ́ yọ kó nu the youth tó bá sàtìgbé àwọn àwọn tán fún àwọn tí wọ́n ń tọ́ ní kápálẹ̀ tó bá ti ṣe bàjẹ́ tọ̀ lè tọ̀ lè ká wọn lọ́wọ́ kú èèpọ̀ ọkọ̀ máa ń di wọn ni àmọ́ ẹ lè kọ̀ máa ń di wọn pé àwọn máa sí ẹ̀wọ́ àwọn máa sí ẹ̀wọ́ wọn ṣe ṣe kí nípa bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ sí náà láyò kálífù láàlọ́lọ́run wí bọ̀tílódé ọní ara àwọn òbí tán bá ọmọ jà pé mi ò rí bàbá kó ba yóò ò lè máa rè nísìnyí ó lọ sí mástà o wọ́n sì bàjá lérí àti mọ̀lẹ́bí tó bọ̀ sí mástà ẹ̀wù tẹ̀ ń bá wọn jà lérí o ẹ̀wù tọ̀rọ̀ ẹ̀sìn rán ni àwọn ọmọ ẹ̀sìn tó bá ti di tààrọ̀ wọn ayé ẹwà kẹrẹ̀ tó tààrà táyé ele ìkan ayé là máa ń ṣe là máa ń ṣàdúrà títà fún wa múra kankan lé lérí ẹ̀ àwọn tàbí tàbí kíámà ẹ̀ ẹ̀ fáwọn ọmọ ńlẹ̀ ọmọ yẹn náà wò ní kàríkẹ́ sílẹ̀ dádì mi lọ súnmọ́ o ìfowó wọn tó ń sọ tí ó gba ogún ọba nípa ìyá kìíní ẹ̀dá kan ẹwà bá sùn ẹwà bá sùn ẹ̀bọ̀ sọ̀rọ̀ o ìyá kìíní náà yóò máa fi àrẹ̀ká ìkìíní ẹ̀dá kan ẹ̀ bá ń bẹ́ àìmọye àwọn òbí jẹ́ pé àwọn ọmọ náà lọ́lẹ́wé mọ́ wọ́n á pe àkàbà àwọn àdúrà sí fáwọn ẹ̀wà àdúrà sí bàbá olóhùn lọ́lẹ́wé mọ́ àwọn ẹni ọ̀dà ẹ̀mọ́ tó tẹ̀lé káwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ mọ́ rí bẹ́ẹ̀ ẹ̀jì kan máa wá sí púgàmù nítorí lè jọ wọn nù ó wà láì mìíràn sí ibi ẹ̀kún tó dánu àmọ́ máa fẹ́ máa fẹ́ kéka lọ́wọ́ yín ẹgbẹ́ kí ló fẹ́ ẹ kàn fún àwọn ọjọ́ kẹtẹ́ máa tó àti fún lè wáyà àwọn olówó járe oníbà ẹ tẹ mọ́ àwọn àyíbá ẹ ti rárá àfáàfin báyìí ọláwọ́ olówó nàìjíríà bàjẹ́ tẹ́wájú rárá àfáàfin ẹ wá rárá àfáàfin káfà máa ẹ wà ní káfà máa kọ́ ọmọ irú bàjẹ́ ó àbọ̀tò wa dé ilé ìtàn ìlú àti kéwú wá sí àwọn èsì ewúrẹ́ o ẹ mọ àwọn abáṣà tí mọ̀ tó máa gbọ́ ni mo yẹ ráyè ń gbà ẹ ẹ tó wà bá ṣe ah pa sọ́rí àmọ̀ yẹn ń sùn lọ́wọ́ àmọ̀ yẹn ń sùn lọ́wọ́ aláì àwọn aláwọ̀ èèyàn ò ní kan ṣe wọ́n kan lè rìn fáìtì mi nípa àwọn àfáà méjì lọ wọ́n ti rìn fáìtì ni wọ́n máa ń fi wàláì àwa sọ sọ sọ ọmọ nínú afa mo ní kàmá sẹ́tà àwọn sọ̀rọ̀ kan bọ́lọ̀ ń bá ní ọ̀ ní kàwé láyé tí bàbá rẹ̀ jẹ́ Dangote ọ̀ ní kà tó bá jẹ́ ọmọ tálíkà tán ara àwọn tẹ́fẹ́ tálíkà ara ni wọ́n wọ́n ti ń sin àwọn kọ́ọ̀sì lọ́gbà yunifásitì tẹ́fẹ́ àwọn tán kálukọ́ọ̀sì olówó ni wọ́n tó ọ̀rọ̀ ìmọ̀ nà tó yà sí wọn ọmọ yìí ti sí báyìí ó kọ́ lọ inú Ìlọrin ó tún ọ̀rẹ́ rẹ̀ lójú kó ó tún lọ private kan ó tún dé ọ̀rẹ́ rẹ̀ olóhùn lọ́mọ ibẹ̀ ọjà pátá yìí lọ́mọ sẹ́ gbogbo wà sí la ṣe àní àfà mí ní mi kà mọ́ tọ̀wántọ̀ ẹ̀gbọ́ ṣe káwọn lè mọ́ tẹ́mọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́rọ̀ náà ni o ẹ jẹ́ ká máa gbọ́ wà sí wọn làwọn ti gbọ́ àwọn afẹ́ pẹ̀lú kankan lọ́wọ́ yín àfà kí nìkan náà ẹ bá àwọn ọjọ́ kan tẹ́ máa ṣe wá àfikún yẹn lé kọ́ra ilé ṣe kéwu gan náà tí wọ́n kọ́ yẹn kéwu lé kánígbà náà wọ́n dá ilé sí ẹ ni pé ìwé tí ni ti fún wa ní àìmọ́ tó mọ̀ kúránì wàhálà ni ó ọlọ́run sọ àwọn ìyàtọ̀ táwọn jẹ wa ní kí wọ́n fi jìyà yìí ó ní wọ́n ti gbọ́ wọ́n ti gbé ọlá fáyé púpọ̀ ó di jò kẹ́ ẹ sọ pé ẹgbẹ́ ọmọ yóò lọ sí skul máa kò ní lọ sí skul ẹjí kó máa lọ lé kéwú so kó máa ìwé tó bá fẹ́ kọ́ ni so ẹ gba tíṣà fún kó máa kọ́ nílé so ẹjí kó máa lọ lé kéwú àfàtún náà lè ṣe wẹ́ ẹ sì dákẹ́ ẹ ló ṣe wẹ́ ah, ayé ti kó wa lọ àfikọ́ lọ ń sànù wa kò sẹ́ńtò lè dán wò lónìí ẹ̀wù pé àwọn ọmọ mi á ilé kéwọn lọ so ìwé òun náà tí wọ́n ti tẹ́lẹ̀ kan wọ́n lọ sí wáyé ẹ máa kàn lẹ́sìn kò sẹ́ni tó lè sẹ́nu gbogbo wa. ẹ wá nígbà náà ká máa ṣe wáàsí fáwọn ọmọ ńlẹ mú láti lọ́jà rè ẹ́ níbi àjàyò ẹ jẹ́ ká kí sáwọn mọ̀lẹ́bí wa o kú àwọn kùsàkùn ó ní tọ́nà bá débẹ̀ o wàhálì kùmù náà rọ̀ tẹ́ ẹ bá ṣe gbogbo àwọn èèyàn kan wá sẹ́ẹ̀sì tí wọ́n bá gbọ́ ẹ dààmú lórí wọn àná ẹ má dààmú o àmọ́ ó lódiwọ̀n tẹ́ bá pé dààmú yín fáwọn ẹdí tí yóò gbẹ̀mí lọ́rùn tí iná àá ah, ah, kú àrùn tó sàkún wàhálì kòmò náà rọ̀ gbìyànjú lérí ara rẹ ló kú bọ̀ sí ní wọná wọ́n ti gbìyànjú lérí wọn tó àtàwọn tá ní wàhálì kùn àtàwọn tí wọ́n ní kàtàn bẹ̀rẹ̀ lápákà rẹ̀ tó ń bọ́ lọ́wọ́ bí wọ́n pé àwọn ilé ìpákà ìran wà o wọn ò lọ skul ọlọ́kọ̀ so ọlọ́run sàmọ̀nà wa a sì mọ̀ tí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tún gbọ́ o torí ọ̀rọ̀ ẹ̀sìn ní àwọn èèyàn kíkà ṣé ń torí gímọ̀ ìgbéra ní wàláì pé bàbá yẹn bá tó gbẹ́jọ́ ń ta náà torí náà lóhùn sí báyìí bọ̀dọ̀ ẹ kó lóhùn ni kí lọ sọ sọ kí lọ sọ lásìkò yìí wo sísà tí a kọ́dà wọn tó ń gbìyànjú àti ní sẹ́kọ́ndì náà nìsín ó sì wà ní èròǹgbà pé a fún ní education àti nẹ́sìn ọ̀yìn mú àbí ọ̀yìn mú ojú ẹ̀rọ ìdọ́sọ̀ no gẹ́sì ayé no mo lè wọ́ o wọ́kọ́ yín mú o ó ti wà lónìí lẹ́tà àwọn mímẹ́ ta tẹ́ pé àwọn tí kò tẹ̀ mọ́ ara wọn aláwọ̀ lè mọ́ ara wọn àwọn àtàwọn ti ní azimu ó ti wà lónìí tẹ́tí wa táwọn ti ní azimu ká tẹ̀ ká tẹ̀ ọlọ́mọ fún wa sí ẹ bá ti ní azimu bá sì kọ́ ọlọ́mọ fún wa sí aláì ọlọ́mọ fún wa sí ẹ bá ti ní azimu á sì á sì yóò tá a la fẹ́ ra lẹ́sí tó bí àfa ẹ̀já ta ilẹ̀ ta ní ẹ̀gá lọ á kí ni jẹ́ bẹ́ẹ̀ á rí ẹnì á dìde á sì dá owó ní láàrin oṣù kan four hundred eighty thousand malafẹ́ ra tv ayélujára same thing wọ́n ní ká lọ ta dmb tó bí ẹ má sọ bẹ́ẹ̀ hàn ara yàrá láti dá owó rẹ̀ kọmísánná àmọ́ jámánù àmọ́ kánsílọ̀ àwa mùsùlùmí rada kò pé oṣù mẹ́fà tàbí dá. so àwa ni azimu rẹ̀ pé a ní kíni àmọ́ ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ gùn dé kó ọ̀rí dáadáa lára wa tó ń sóde léyìí mo sọ léyìí kẹ́ mọ́ báyìí pé à ń discourage wa ká máa kàwé kọ́ but mo kàn wó ká máa ronú síra dáadáa o kama ibi tí wọn ti bára débẹ̀ náà wàláì kama fara jẹ wọn ti bára débẹ̀ wọn ti bára débẹ̀ fún wa but ẹtí ká nàá ma gbìyànjú díẹ̀ díẹ̀ kama kó síbi ayé ìfanyanya títí ń jẹ ẹ̀kọ́ ẹ̀sìn tó yẹ kó ẹtí ká fara mọ́ àná abiyanu ọba abirikiola níta sọ yìí yóò sàǹfààní fún aláìtàrí kìyàmà ó tún ku irú àdìsí méjì kan tánàbí tún sọ tèmi ma o ó lè jù bá náà tánàbí sọ irú àwọn ìyà mẹ́rẹ̀ẹ̀rin yìí tó jẹ wọn ẹ dákun ìtàn pé wọn à sí oníbà ti gbọ́ yìí àwọn èsì wà sí entertainment yàn yìí èròǹgbà tí wọ́n táwọn fi wà sí ni pé káwọn èèyàn gbọ́ wà sí kọ́ndẹ̀ change ẹnu ìtọ́ gbọ́ yìí náà gbìyànjú pé ọ̀gbọ́ mẹ́fà ń kàkalẹ̀ yìí ẹnì kan ní ọmọ gbogbo ẹ̀ tán mẹ́fà ń kàkalẹ̀ yìí díẹ̀ díẹ̀ nìyẹn máa ń jẹ ẹni ọlọ́run bí wọ́n fẹ́ jẹ ẹni ọlọ́run gan lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀ yóò padà jáde kó lẹ́ẹ̀kan náà ni díẹ̀ díẹ̀ nìyẹn máa ń jẹ ẹni ọlọ́run ẹ̀ẹ́dẹ́nìkan tí ó jẹ ẹni ọlọ́run lẹ́ẹ̀kan náà fún wàhálà ẹ̀ máa kíyèsí ru wọn fún náà ní ọkọ̀ jáde sọ̀rọ̀ pé ah, mẹ́fà kàkàlẹ̀ yẹ gbọ́ ẹjẹ́ mú ẹyọ kan bẹ́ẹ̀ ń bá rí i pé ipa mi lè ká nísìn náà sọ̀rọ̀ nípa oye tí òun ni ìmọ̀ ni yóò lékún al-iman yazid bit-ta'a nínú àkídá tó alẹ́ sunna ìmọ̀ ni ìmọ̀ ń lékún pẹ̀lú tọ́à sọ̀rọ̀ nípa tọ́à ní mọ̀lẹ́ ti lékún ni bí mọ̀lẹ́ bá ti lékún ìmọ̀ ń fún yàn láǹfààní àti tún lékún ní tẹ̀lé tọ́nà tànẹ́bì ni tòní òkun láǹfà títí ọ̀ọ́ni mẹ́wàá tí mẹ́fà tó lé lójú rẹ̀ yìí gbèsè wá di ìrọ̀rùn fún abdullahi ọba alekiola má jẹ́ ọ̀rùn fẹ́ni kankan wa àwọn tó ti rọrùn fún apara sí ibú mọ̀jẹ̀ àárí o la ilaha illallah wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim ìbéèrè ọ̀kan náà ni wọ́n tún gbà àsìkò lónìí ẹni yẹn náà ní afáyé ẹ̀yọ̀ kan lágbà torí àsìkò náà wàhálà kùsàlà. Ok, na adigunrẹ Ọlọ́run wọn náà níbi wọ ṣòkòtò àkọ́kọ́ náà bá nàbí wà wọ ṣòkòtò ìzáàrọ tó nàbí sọ ìyìn tí wọn ń lò gbogbo àwọn tí wọn ń wọ láti pa anabi Muhammad sallallahu alaihi wa sallam tó lè ro sí àwọn akéwìn lè lò wọn lànàbí tàbí dakọ sẹ́mi pé ìfún ọba dẹ́ lò ní àsìkò tí wọn wọn lè kí ni wọn ò lè sọ gẹ́gẹ́ ti gbó anabi da kọ wọn ewu agbada anabi òkú agbada tó kàtó wọn ti kakọ agbada nísìnyí kakọ àrẹ ma wọlé àbí wọn da kọkọ míì kókó wọn ń lu lásìkò tí wọn aláìtó da kọkọ míì sùn mẹ ìzáàrò òun ni pàǹtẹ iṣẹ máa ń lò jù ládùúgbò wọn nìyẹn aláìtó da kọ rẹ kọdà àmàmà láwàní aládìtó da kọ rẹ tó kó wọn ń lò nígbà wọn ni tó sokoto wọn ò tó bá ń lò wọn ṣe kéde wọ́n dakọ̀ rẹ̀ àkọlù ẹlẹ́ẹ̀kejì kéèyàn ṣe sáà pé àtìyàtọ̀ nígbà pé àtìyàtọ̀ ni pé jẹ́ ń sògùn àbámọ̀ kalẹ̀ ẹnìkan sọ fún ọ pé ẹ fẹ́ ṣèdánwò àwọn àníkú tí wọ́n lórí táwùtẹ́bù ní twelve o'clock ọwọ́ arẹ́nì kan fi pé ah, ṣe gbọ́ pé táìmù ọ̀la ní iṣẹ́ ọ̀la àwọn àníyàn ah, twelve o'clock twelve kọ́ eight ni o tẹ́ẹ̀fù ni wọ́n ṣe gbàgbà gbàgádá tó dán ló tẹ́ẹ̀fù kí lọ́ọ̀ ṣe síbẹ̀ ìdánwò léèwé láìsẹ̀ ìdánwò lè kéwú kí lọ́ọ̀ ṣe ẹ̀mí dákẹ́ ẹ́ yóò ti lọ ní etí oge ọgbọ́ nígbàgbọ́ etí yàtọ̀ ó sùn bàbá màmá sùn bàbá màmá kalẹ̀ tọrọ ti gbọ́ báwọn kan sọ pé sòkòtò kó bẹ́ẹ̀ ọ̀dà ọ̀dà kí ni mú ní sí ọ̀dà mo fi sòkòtò sí tó bá dàrí tọ́lọ̀ bá ní sòkòtò wá síbẹ̀ náà kò nítorí ẹ̀ fìyà jẹ́ ọ́ àmọ́ tó wà ní à sòkòtò wà bẹ́ẹ̀ àwọn ọba yìí náà sì ni kò sí kọ́ lọ́hùn tó ń rí tí tí òfin kọ́ lọ́hùn mọ́ ni pé ọ̀rọ̀ àwọn nǹkan sọ fẹ́ẹ́kọ́ ọ̀rọ̀ àwọn nǹkan sọ mọ́ ni ó sì da ó kí a bá àmọ́ ọtí láwọn nǹkan náà pé sòkòtò náà nìṣó ọwọ́ àti tìyàtù ọ̀ṣọ́gun àbáwọn kalẹ̀ ọlọ́run sàmánà wa o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh